bíbélì wípé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé mo fẹ́ gbé ọlọ́run ga lórí ayé èmi àti ìwọ tí ó ń gbọ́ mi níbikíbi tí a wà lọ́mọdé wa lọ́kùnrin wa lóbìnrin wa níbikíbi tí a lè wà ní wákàtí yìí bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ Jésù Kristi kí n tó máa bá ọ̀rọ̀ ọlọ́run lọ gẹ́gẹ́ bí a ti máa ń kẹ́kọ̀ọ́ ní gbogbo àkókò mo fẹ́ kẹ́ jọ ẹ jẹ́ ká fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àwa gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run àdúpẹ́ torí pé ẹ ò yípo padà àdúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run má jẹ̀mọ́ àti ọba àwọn ọba ògo ni forúkọ yín ọlọ́run gba ọpẹ́ wa bàbá ẹ gba ìyìn wa ọlọ́run àgọ́ àwa síwájú yín wákàtí lórúkọ jésù kristi ẹ bá wa pé o lórúkọ jésù ẹ fara yín fi hàn wá gbogbo etí tí ó gbọ́ gbogbo ọkàn tí ó máa gbọ́ lórúkọ jésù kristi ọ̀rọ̀ yín kò yé wa olùwàkàdé alábòkun fún orúkọ yín kò sì dá lábùkún orúkọ yín di àyìn lógún nínú ayé wa àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa ni mo gbàdúrà àmín ní òní yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a máa gbìyànjú láti máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí àlàáfíà pẹ̀lú Ọlọ́run àkòrí tá a máa fi bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹ jẹ́ ká wo tí a bá ń sọ nípa àlàáfíà kí n tó máa tẹ̀síwájú tá a bá ń sọ nípa àlàáfíà à ń sọ wípé ogun láàárín ẹnìkan àbí sí ẹnì kejì pé ó ti parí à ń sọ wípé ogun láàárín ìlú sí ìlú ilẹ̀ ọba sí ilẹ̀ ọba kan à ń sọ wípé ogun náà ti parí ìtumọ̀ àlàáfíà nìyẹn àlàáfíà kì í ṣe wípé kò sí gìrìgìrì mọ́ ṣùgbọ́n eh, àlàáfíà ó jẹ́ ti inú ó kì í ṣe ti ìta kì í ṣe ohun tó wà níta um ló ń fún wa ní àlàáfíà báyìí la fi ń wò pé kò sógun mọ́ ṣùgbọ́n ó ju ó ju bẹ́ẹ̀ yẹn lọ ohun tí mò ń sọ ni wípé àlàáfíà yìí òun túmọ̀ sí pé ènìyàn ti ní ìbálàjà àbí parí ìjà pẹ̀lú ọlọ́run èyí tí jẹ́ pé ẹ̀ṣẹ̀ baba ńlá wa ẹ̀ṣẹ̀ ádámù tó kó gbogbo ìran ènìyàn sí ẹ rí i pé nípasẹ̀ ẹ̀ṣẹ̀ ádámù gbogbo ìran ènìyàn ti yapa a sì wà nínú ìṣọ̀tẹ̀ sí Ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ iṣẹ́ ikú àti àjíǹde Jésù Kristi lórí igi àgbélébó a rí i pé ènìyàn ó ṣeé ṣe fún ènìyàn báyìí láti lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ o fẹ́ ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹ jẹ́ ká lọ wo inú Bíbélì wa ká wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Róòmù karùn-ún ìwé rúmọ orí karùnún ẹsẹ̀ ìkíní ó ní ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run nípa nípa olúwa wa jésù kristi ẹ jẹ́ kí n kà lẹ́ẹ̀kan sí ó ní ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run nípa olúwa wa jésù kristi ẹ hallelujah ibi tí a kà fún wa yìí òun ni paul fi ń dá wa lójú wípé ẹnikẹ́ni tí ó bá ti lè fi ayé ẹ̀ fún Jésù Kristi tó fi ìgbẹ́kẹ̀lé tó fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ téyìn ìbò ń pè ní trust tó fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sínú Jésù Kristi wípé òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹni tó fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sínú ikú àti àjíǹde Jésù Kristi ẹni tó fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sínú Jésù Kristi wípé òun nìkan ní òdodo òun ẹ rí i pé irú ènìyàn bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ a kọ́ wípé ó ní àlàáfíà ní ọ̀dọ̀ ọlọ́run torí pé àwọn nǹkan tí a gbàgbọ́ nìyí tí a sì ta fi ní ta fi di ẹni ìbálàjà ta fi di ẹni ìdáláre níwájú ọlọ́run ó ní àwa ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ olúwa wa jésù kristi ó túmọ̀ sí pé olúwa wa jésù kristi òun ló jẹ́ kí ìbálàjà yẹn kó ṣeé ṣe òun ló jẹ́ kí àlàáfíà pẹ̀lú ọlọ́run òun ló jẹ́ kó ṣeé ṣe èèyàn lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run èmi ti ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nígbà tí mo fi ayé mi fún jésù kristi tí mo pè é pé kó wá kó wọnú ọkàn àyà mi pé kó di olúwa àti olùgbàlà mi torí pé mo mọ̀ bẹ́ẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni mí kì í ṣe pé torí pé mò ń dá ẹ̀ṣẹ̀ rárá o bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n torí wípé mo jogún ẹ̀ṣẹ̀ ni láti ọ̀dọ̀ ádámù èyí tó jẹ́ ọkùnrin àkọ́kọ́ èyí tó jẹ́ pé nípasẹ̀ ẹ̀jẹ̀ tó ń ṣàn nínú mi mo jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀rí nǹkan tí dáfídì sọ nínú orin dáfídì orin àádọ́ta ó lé kan nínú ọ̀rọ̀ ẹ̀yìn ó ní ó ní wẹ̀mí ó ní wẹ̀mí èmi ó sì mọ́ èmi ó sì funfun ju ẹ̀gbọ̀n òwú lọ ó ń torí pé inú ẹ̀ṣẹ̀ ni a gbé bí mi àti nínú àṣedédé ni ìyá mi gbé lóyún mi ó túmọ̀ sí pé kí á inú ẹ̀ṣẹ̀ inú ẹ̀ṣẹ̀ ni a bí dáfídì sí kí dáfídì kó tiẹ̀ tó di ẹni tá a bí pàápàá òun ló ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí èmi àti ìwọ ohun tó ń sọ òun ni wípé ẹ̀ṣẹ̀ tó jogún láti ọ̀dọ̀ ádámù ẹ̀ tó jogún láti ọ̀dọ̀ bàbá ńlá wa ádámù èmi pẹ̀lú àti ìwọ náà ẹ rí i pé a jogún ẹ̀ṣẹ̀ ni wá àwa náà ti jogún ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ ádámù ìyẹn bàbá àkọ́kọ́ torí pé ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ yìí òun ló ń ṣàn ní ẹ̀jẹ̀ wa ṣùgbọ́n ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run wípé jésù kristi ti sanwó ìdíyelé ó sì ti dá wa láre nítorí pé a ti gbé ìgbàgbọ́ wa a ti gbé e sínú ọlọ́run a ò gbé ìgbàgbọ́ wa sínú ẹ̀ṣẹ̀ a ò gbé e sínú ẹ̀sìn a ò gbé e sínú sínú sínú ohun tí à ń bọ àbí ohun tí a lè máa gbẹ́kẹ̀lé tó yàtọ̀ sí orúkọ Jésù Kristi bíbélì wípé aṣáàtì fún wa ní orúkọ kan ètò ẹ̀ pójú gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù Kristi lẹ́kì wípé kó máa wó rẹ̀ kó máa ṣe kí ni o kó máa wó rẹ̀ gba kó sì máa jẹ́ pé Jésù ni Olúwa eléyìí ni Jésù ti ṣe lórí àgbélébùú tí o bá lè fi ìgbàgbọ́ ẹ̀ sínú Kristi Jésù yìí Lónìí yìí láàárọ̀ yìí, mo fẹ́ ko mọ̀ wípé òwò mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí ẹ bá wo nǹkan tí mo sọ yìí, ẹ rí pé kì í ṣe ọ̀rọ̀ tí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. Ṣùgbọ́n ìpinnu náà láti ṣe, òun ni nǹkan tó kù. Ìwọ tí o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí bákan náà, tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ tó ò tí ì gbọ́ tẹ́lẹ̀ rí, mo fẹ́ kí ọ kú oríire o. Wípé a ti wá gbọ́ ọ̀rọ̀ náà ni ó láti fi hàn ìwọ ọmọ ènìyàn, ohun tí Olúwa ọlọ́run rẹ tó ń ṣe kíni o tó ń béèrè lọ́wọ́ ẹ tó ń béèrè lọ́wọ́ ẹ ìgbàgbọ́ yìí gbogbo wa pátá lónìí ó ní ìjẹ́ bí a ti ń dá wa láre lọ́dọ̀ ọlọ́run eléyìí fi ó fi ìdí múlẹ̀ nínú tá ní assurance ìyẹn ni wípé ìdánilójú ìgbàlà wa ìdánilójú ìgbàlà wa ni wípé a ní a ní àlàáfíà pẹ̀lú ọlọ́run torí pé ogun ti parí a ti parí ogun pẹ̀lú ọlọ́run kò sí ogun mọ́ kò sí ìjà mọ́ ó kù kìkì àlàáfíà torí ẹni tó bá dẹ̀ ní àlàáfíà pẹ̀lú ọlọ́run yìí òun náà là ń pè ní ọmọ ọlọ́run òun náà ló wà nínú ẹbí ọlọ́run òun náà ló jẹ́ ajogún àti àjùmọ̀jogún pẹ̀lú jésù kristi ǹjẹ́ ìwọ fẹ́ jẹ́ ajogún àti àjùmọ̀jogún pẹ̀lú jésù kristi kí ni tí jésù kristi tí tó ta sì ta jogún òun ní ìyà ẹni pẹ̀kun òun ní ìyà ẹni pẹ̀kun òun ni òun ni ọ̀run níbi tí ọlọ́run fúnra rẹ̀ gbé wà ìwọ tó bá ti fi ayé ẹ̀ fún jésù kristi tó ti gbé ìgbẹ́kẹ̀lé lé jésù kristi wà á ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ìwọ náà tó wà á ní ìrètí lẹ́yìn ikú ìwọ tó ń gbọ́ mi á lè ní ìrètí lẹ́yìn ikú bí èmi ti ṣe ni mo gbàgbọ́ pé tí n bá tiẹ̀ kú lónìí mo mọ̀ wípé ọ̀dọ̀ ọlọ́run ni mò ń lọ ilé ni mò ń lọ tí wọ́n bá pagídé lónìí ibo ló ń lọ ǹjẹ́ o ti ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ǹjẹ́ o ti ní ìbálàjà pẹ̀lú ọlọ́run ọ̀nà tó sì lè fi ní ìbálàjà pẹ̀lú ọlọ́run òun ni pé kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ má gbẹ́kẹ̀lé òdodo ara rẹ má gbẹ́kẹ̀lé iṣẹ́ tó ti ṣe àbí tó lè ṣe ní rere bóyá wọ́n tiẹ̀ ń kí ọ ní bàbá rere bàbá kẹ̀ nítorí owó àbí nítorí iṣẹ́ rere rẹ kò lè gbé ọ débi kankan òdodo ara ẹni lásán nìyẹn mo fẹ́ kó gbẹ́ kó fi gbàgbé gbẹ́kẹ̀lé ẹ sínú ẹni tí tí ń ṣe jésù kristi ẹni tó jẹ́ ẹbọ àrúfín àti àrúdà ẹni tó rúbọ pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà tó sì fi àlàáfíà tó sì fi àlà tó sì pa tó sì tó sì pa ogun láàárín èèyàn àti ọlọ́run tó sì parẹ́ irú èèyàn irú ẹni báyìí ló sì gbọ́dọ̀ fi gbẹ́kẹ̀lé ẹ sí tó bá dẹ̀ fẹ́ fi gbẹ́kẹ̀lé yìí sínú Jésù Kristi o lè ṣe tó lè ṣe ní wákàtí yìí ni kì í ṣe nǹkan tó nira kì í ṣe nǹkan tó le mo fẹ́ kó mọ̀ wípé o lè o lè fi o lè o lè o lè o lè o lè o lè o lè wá sí ìdánilójú nítòótọ́ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ torí pé lomi ò fẹ́ gbà pé ẹlẹ́ṣẹ̀ lòun mo fẹ́ kó mọ̀ pé a bí ọ sínú ẹ̀ṣẹ̀ ni mo fẹ́ kó gbà bẹ́ẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ò lè ran ara rẹ lọ́wọ́ o ò lè wẹ ara rẹ mọ́ ẹ̀ẹ́n ìgbà tó bá ti wá rí eléyìí tán mo fẹ́ kó wá kó gbàgbọ́ kó gbàgbọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé Jésù Kristi ti kú ó sì ní ọjọ́ kẹta ó jíǹde kúrò ní ipò òkú ó sì gòkè rè ọ̀run ó sì wí pé torí pé mo yè ó ní ẹ̀mí ẹ̀yin náà yóò yè mo fẹ́ kó mọ̀ wípé ọ̀nà láti lè fi dẹ́ni ìgbàlà lónìí òun ni pé kó fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Kristi Jésù òun ni kó gbà á ti kú tìyè òun ni pé kó tẹ̀lé e lábẹ́ ìpàṣẹ ìtọ́ni àti ìdarí rẹ̀ eléyìí tá a ti gbọ́ lónìí ó jẹ́ ọ̀rọ̀ ìmúlọ́kànlé ó jẹ́ ọ̀rọ̀ ìgbàlà ó jẹ́ ọ̀rọ̀ èyí tí ó fi wá lọ́kàn balẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà rẹ̀ ó ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ǹjẹ́ mo fi àlàáfíà náà sílẹ̀ fún ọ lónìí o nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí gbà á kí o sì ṣe kó o sì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà mo gbàdúrà pé ọlọ́run yóò ràn lọ́wọ́ ẹ jẹ́ kí a gba àdúrà àjíǹde àti ìyè àdúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ iyebíye àti ìyè tẹ́ rán sí wa mo gbàdúrà wípé gbogbo tí tó ti gbọ́ ọ̀rọ̀ yìí wípé kí wọ́n di alábòkun fún àti pàápàá kí wọ́n ṣèpinnu lórí ìgbàlà ọkàn wọn àwa dúpẹ́ torí ti ràn wọ́n lọ́wọ́ àdúpẹ́ torí ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ògo ni fún orúkọ yín o ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ìwọ tí o ti gbọ́ ọ̀rọ̀ yìí bóyá o ń ní ìbéèrè àbí o ń fẹ́ bẹ̀ àdúrà ni àbí o tún fẹ́ bèrè àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún máa pàdé o Jésù ni Olúwa ó dàbọ̀.